a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa ó ta sánsán rédíò tv yorùbá ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè alhaji oríyọmí hamsat jíde kọ̀sọ́kọ́ àtàwọn olólùfẹ́ orin ó ní wọ́n ti ránṣẹ́ ìkíni kú oríire sí si dr saheed òṣùpá fún ti àṣeyọrí ìkẹ́kọ̀ọ́ gboyè ilé ẹ̀kọ́ fásitì tilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bó ṣe jáde gbajúmọ̀ ayémọ̀ká pèdèpèdè ẹlẹ́yinjú àánú tó tún jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ rédíò àgídìgbò eighty eight dot seven fm tó wà nílẹ̀ Ìbàdàn ọ̀mọ̀wé Oríyọmí Hamzat àti òṣèré sinimá táwọn náà jẹ́ gbajúgbajà gbajúmọ̀ ìyẹn Jídé Kòsọ́kọ́ wọ́n mọ̀ ti kí gbajúmọ̀ ìlú mọ̀ọ́ká olórin fújì ìyẹn ọ̀mọ̀wé Saheed Okunola Òṣùpá fún ti ìkẹ́kọ̀ọ́gboyè nílé ẹ̀kọ́ gíga níbi tí sánmọ́ǹtì tó gbé dunlẹ̀ dáadáa ìyẹn fásitì ilẹ̀ Ìbàdàn University of Ibadan UI ọba orin Saheed Òṣùpá ló kẹ́kọ̀ọ́ gboyè nípa ìmọ̀ ìjìnlẹ̀ òṣèlú ìyẹn political science pẹ̀lú second class upper níléèwé fásitì ilẹ̀ Ìbàdàn lọ́jọ́rú Wednesday ọjọ́ kẹrìnlá oṣù kọkànlá ọdún 2023 òní ayẹyẹ ìkẹ́kọ̀ọ́gboyè náà wáyé nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún lórí ètò kan tí alhaji oríyọmí hamsat tó ń tọkùn rẹ̀ níléeṣẹ́ rédíò àgídìgbò eighty eight dot seven fm tó wà nílẹ̀ ìbàdàn ìyẹn kọ́kọ́rọ́ alátẹ ó ní alhaji oríyọmí hamsat ló ti ń fi ìdùnnú àtayọ̀ ló fi kí ọba orin Saheed Òṣùpá Fásìyọrí náà bó kàn tiẹ̀ jẹ́ pé nílé ìwé yìí kan náà lọ́jọ́ kẹtàlá oṣù kọkànlá ọdún 2023 tá a wà yìí òun náà ni aláàjì gangan fúnra rẹ̀ ìyẹn aláàjì oríyọmí amsat lóun náà kẹ́kọ̀ọ́ gboyè nípa ìmọ̀ yorùbá ìmọ̀ ìjìnlẹ̀ yorùbá nílé ìwé yìí kan náà nínú oṣù kan náà <laughs> tí wọ́n sì ń dúpẹ́ fọ́ba Elédùmarè tó jẹ́ kó ṣeé ṣe bẹ́ẹ̀ lóríṣiríṣi àwọn èèyàn àwọn olólùfẹ́ ọba orin ni wọ́n ti ń ránṣẹ́ ìkíni kú oríire lọ́kàn ọ̀jọ̀kan ìdí rèé o táwa náà fi ń kí ọba orin Saheed Òṣùpá pé wọ́n kú oríire wọ́n kó àṣeyọrí wọ́n kó àṣeyege ọba Èdùmarè yóò jẹ́ kí ìwé ẹ̀rí náà kó lápare nínú ìgbésí ayé ọba orin Saheed Òṣùpá bóyá ẹ̀yin náà ó ti máa wò wípé ẹ fẹ́ kí ọba orin Saheed Òṣùpá ẹ̀yin náà ẹ fi ọ̀rọ̀ kíni yín ẹ fi ránṣẹ́ sí nísàlẹ̀ fídíò yìí láàyè comment kájọ bóníire yọ̀ kájọ bóníire dúpẹ́ kájọ bá kíre àtayọ̀ kó lè kà wá náà.